my correct pipo hmm dis gist of uh, wasiu ayinde e shock me o oh. now pipo don dey tok say na be say wasiu dey use all dis women dey do something we dey hear rumour again you know say every time na we dey hear say wasiu don leave dis woman beautiful angel again ha my correct pipo dis one tire me o oh, my correct pipo i say He don't leave am again hey i come say god what is going on so abeg make una hear from the source. wọ́n ní àǹtí wa emmanuel àkọ́kọ́ tó kọ́kọ́ máa jáde wọ́n ní àyìndé tún ti ṣe bó ṣe ń ṣe o àyìndé tún ti bẹ̀rẹ̀ o àyìndé tún ti bẹ̀rẹ̀ o ó tún ti lé emmanuel arọ́pò lọ o ọlọ́run ló mọ ohun tó fi wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. gbé ṣé mọ̀ wọ́n gbé à wọ́n ṣàṣọ gbogbo ẹ̀ wọn ò sọ nǹkan tó ṣe fàjà pé but ní ọjọ́ birthday aunty Manuela Rọ́pò God bless my star giver I'm sure that you be um, Aramide Mayegun, God bless you, whoever the, the giver is. Owo Yamaroke, appreciate you. As you come onto the program, please support us. By Auntie Dele Sonny. <laughs> Ẹ̀gbọ́n me. Okay, ẹ káàbọ̀ sórí ètò. Now, wípé um, wasi tún ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwà tó wo tún ti lé eléyìí náà jáde. And I was like, come on, they just got married less than three years and then not even that bàbá ṣe ìjòyè ni adẹ̀rí bọ́ ṣe pín wọn lílé tó pín ìyàwó wọn lé níbẹ̀ tíyàwó tí odindi akílẹ̀ ìjẹ̀bú tí wọ́n tún wo ìyàwó wọn tí wọ́n sọ wọ́n ní red rose kí la pé ó yá yá bá mi táìpẹ̀ red rose red rose àyìndé ó gbọ́ táyìndé náà bá dẹ̀ ti lọ a tún kọrin ní my red rose ah, ok kí ló lè ṣẹlẹ̀ sí red rose àti daddy, red rose and daddy, red rose and daddy, just like that àmúni láíláí kí ló ń ṣẹlẹ̀ wow à ń tọpinpin à ń tọpinpin à ah, gẹ́tì tó ṣẹlẹ̀ kí ló dé òkè abátú dúró ẹ̀bà yẹ́lò dadi red rose dadi àdàfún kí làwọn orúkọ wọn red rose ọ̀kìn àjíkẹ́ ọ̀kìn Ah, òkè ẹ̀ ṣe jàre wọ́n wá wò pé wò kí ló lè ṣẹlẹ̀ anyway let's keep our fingers crossed. Of course, on her birthday, you know I love Aide, and anything that has to do with Aide, I just love that person, you know. And I was like, ah, kilo ló dé tí popsi mi ò daddy mi. Eh, tí ìwọ kíyàwó wa náà, kí ló ṣẹlẹ̀ náà, fine. ló fẹ́ fà ní ọjọ́ birthday. Èmi post mo gbogbo àwọn tiwa náà, gbogbo everybody post, ah, kí ló ṣẹlẹ̀. But, you know, I didn't just, you know, you know what I do on my on my platforms. I promote beauty. I promote um, um, kí fashion so anybody to bá ti máa ṣùgbọ́n ara so bẹ́ẹ̀ mi ṣe ń gbé àwọn so mo ti gbé èmi ti lọ tèmi di bíjọ́ kẹta mo bá tún rí tí mọ́mì wa tó bubula kọ́kọ́ ọ̀nà kì í gbọ́ búburú lọ́nà abo rẹ̀ mo tún gbọ́ tó gong sọ pé àwọn tí mo ń o wípé kìíní sílé ó lọ ó lọ gbé cctv ó gbé sí fóònù aláàjì bọ́tẹ̀ ṣe pé nìyẹn cctv sí fóònù aláàjì èmi ò tiẹ̀ gbọ́ wípé ń gbé cctv sí fóònù èèyàn mo mọ̀ pé well maybe you have a way to hack somebody's account um, phone just to because mo mọ̀ àwọn ọkùnrin kan tó pé wọ́n máa ń divert messages nọ́ọ̀sì ọkùnrin pàápàá ọkùnrin àtòbìnrin tó máa ń divert messages partner wọn sí ọ̀dọ̀ wọn tí ò bá trust ṣe ti understand i've i've seen so many couple like that so I pé wọ́n máa "On my máa hack so ẹ pé every message that comes to my phone goes straight to my husband's phone or my husband's phone comes straight to my phone so people do it àwọn yẹn so I pé wọ́n trust about one. so like when i heard that i was like ah ah number one emmanuela kò she's over 40. alhaji wọn kì í ṣe ọmọdé bàbá why would she do that. That was what they said. Why? Why okay? So but then yes, so only olohaki. There's glory platform, yeah. Everybody give judgment. People, why we should, we should do that? Eh? You will go share is a bug on a cell phone. Okay, Bola Queen Melanie Bangbala said it's a bug on a cell phone. Okay, they put a bug on it, which transfers all the message that messages that comes to your phone, to your partner's phone or whoever where, wherever you want it to be transferred to. Well, CCTV lẹ́ni yẹn ti ẹ̀ pé ná. Okay, now àwa wò pé kí ló lè ṣẹlẹ̀ kí ló It didn't stop like that. A lot of people came up came came up with narratives of war happened between them, saying she's no more there, you know, that she's gone, she's gone, and like ah ah, pé ó ti lọ, kíní kan, then mo wo program kan mo gbọ́ program yẹn wá bà mí nínú jẹ́ the program before I tell you about the program I have a friend I'll just share this with you years back that friend with her husband wọ́n close gan in fact marriage wọn about twenty years at that time so all of all of a sudden mo kàn gbọ́ pé wọ́n ti jà because ó ti pé bí i have been six months mi ò rí wọn mo wá gbọ́ pé ọkọ àti ìyàwó dáa they've parted ways and i was like ah, ah kí ló lè ṣẹlẹ̀ àwọn tó máa ṣe bíi eh, ẹ̀gbọ́n àtàbúrò you know tom and jerry and all that and very funny couple kí ló lè ṣẹlẹ̀ sí wọn and both of them ìyàwó báńkà ọkọ náà báńkà pé wọ́n wà òkè gan kò sí nǹkan kan tó lè kí ló lè fà á pé ọkọ kí ló ṣẹlẹ̀ ọkọ ni ìjà kò sí nǹkan tó jọ ọjà ìyàwó ó ní kò sí nǹkan tó jọ ọjà but àárín wọn together mọ́ pé kọ́ńjọ máa jáde everybody ń lọ tí but perfect home la máa pè because kò síjà àgbọn kankan but everybody sọ pé they are not together pé àwọn gbọ́ from reliable source ni where is that reliable source we don't know but both ọkọ àtìyàwó gbogbo wa ta béèrè ẹjọ́ lọ́wọ́ wọn wọ́n kò síjà as God will have it eh, wọ́n post ìyàwó lọ sí Kaduna ní branch ó lọ for bíi one and a half years so ọkọ nìkan ló wà lẹ́kọ̀ọ́ so àti ẹ̀ mọ̀ pé kankan ṣẹlẹ̀ it was after tí wọ́n wá ṣe wọ́n wá ṣe twenty five years anniversary mo ń fẹ́ ká máa kọ́gbọ́n ni o wọ́n wá ṣe twenty five years anniversary nígbà tó wá ṣe twenty five years anniversary ni ọkọ gbé microphone ó ní woman tó jókòó yẹn ó náwó sí mi ó ní funny enough ó ní you asked me a question one day and I told you my home is perfect ó ní reason because I want my home to be perfect. But it wasn't as at the time you asked. Are you getting me? Only it wasn't as at the time you asked me that question. I had a problem, a big problem at home. Oju gbogbo awata wa in anniversary. Lo sọ. Only it, there was a big problem at home at that time. Only tọ́ba ní èmi àti ìyàwó mi máa wà Only màá jiyàn. Only èmi mo ṣàṣemáṣe. ó ní but today is ọ̀rọ̀ ìkẹ́ ó nítorí àwọn lè patch up they came back together and they patched things up they didn't tell no one kò sẹ́ni tó gbọ́ kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n ó nígbà tí àwọn sọ yìí ìgbà tí ìyàwó náà dẹ̀ máa sọ tiẹ̀ ó bú sẹ́kún ó ní tọ́ba láwọn máa wà òun á jiyàn ó lóun á jiyàn dọ́run ó ní kò sẹ́ńtò máa láwọn máa wà together mọ́ ó ní because àwọn ti ṣe to the extent of pé àwọn gbé ìwé wọlé pé we are parting our ways asking for, for divorce kan tó lọ fún mediation it's just one of those things that marriage that we all go through in marriage there is no perfect marriage not even a single one no perfect marriage. marriage is not a bed of roses no that is why I want to à ń No, that's why the tí lè máa ti fi nǹkan marriage is not a bed of roses once you're going into a marriage you don't know what you're going to meet there so you don't expect pé ẹni tó jẹ́ pé or ìyá ọ̀tọ̀ ló bí obìnrin bàbá ọ̀tọ̀ ìyá from different homes different backgrounds different values so kò sí ki jamawa nínú marriage for Emmanuel Arọ́pò and Alagi, they are not an exception to anything about marriage which as as I as I speak to you they are still together believe me you they are still together I will have just brushed this away just like mo ṣe máa brush àwọn míì remember the rumour that came the other time when they said Emmanuela slapped Alhaji ọmọ Ìjẹ̀bú you said they are not together okay maybe you know what what I don't know you can tell me anyway that rumour came wọ́n ní wọ́n gba pé Emmanuela ó gba ọkọ ẹ̀ létí tẹ bá wọn tígbà tí mo ṣe program mo nígbà tí ò tí tí ò ṣí èrè sorry to say madam answer. sir pé how will a woman slap her husband not even not even level tí àwọn people yìí wà wàá gbàlájì létí báwo ni tiẹ̀ ṣe jẹ́ báwo laṣọ aṣọ wo ló lò nílé aláró ṣé Kampala ni àbí Damask ah, ah. so. So, you understand? I'm like, can you go go in? So that time when they brought that gist out, it took me time before I came out because uh, I happen to know people that know them very well, and I get my information directly. So it's not gbogbo yẹn pé ẹ eh, ẹ eh, ó gba létí ó pọ ẹ o ba o ba lórí obìnrin ṣàlàyé gan ma stupid enough jẹ pé obìnrin sábà máa dó gan wọn ò ní tilẹ̀kùn àbí Emmanuel ní access to anywhere tell bá wà do you understand so that rumor, it was just one of those nasty one that people you know elaborated and made it look as if you know it, it was um, a big one pé nǹkan kan there was nothing and until they saw them again together can't believe I didn't want to come out again when I heard this, but I said, okay, no, let me go, Let me just, so that people will understand that, look, even if they do have any issue, which I doubt because mo berry, béèrè lọ́wọ́ àwọn tó yẹ kí n béèrè wọ́n dẹ̀ ní kò Thank you, Adeola Funsho. Omo you, you, are, you are insisting that there is a problem that I should stop damage control. Please, can you tell me what you know? Maybe I don't know what you know. Uh, <laughs> I don't know why you're stressing yourself. They are still together, but what do you expect from bloggers? Anyway, my darling Adi Omoshonibi, you know better. Well, you know, sometimes when you don't put a stop on something, that is how they are going to be stressing it and stressing it. I saw a program where one of my lovely sisters did her own analysis based on what she heard. You understand? And what they told her was that Utoni, Emmanuel Atilio, we pay another story, not a two song, we pay um Oba uh, eh, Emmanuela, ó tún ká obìnrin pẹ̀lú and Torie. ẹ̀ aláàjì, ó ja. Eh, then Eh, eh, oríṣiríṣi analysis ọmọ ìjẹ̀bú explain to us o oh. <laughs> explain to us you know and then that my lovely sister said alhaji is now uh, eh, that there is another person in line now and aláùsá ni ọmọ yẹn wọ́n tún kọrin gan ni pé a ó lè ṣàná láùsá lé o wọ́n ti ń lọ ṣàná láùsá lé àṣé gàǹbàrí ṣàlàlájì tún fẹ́ yàn láàyò wọ́n fẹ́ lọ ìṣànà láwùsá alẹ́ àǹtí mi ní hálà hálà hálà àmúnáǹtí ìwọ kò sí ní tó jọ bẹ́ẹ̀ ẹ kò sí ní tó jọ bẹ́ẹ̀ you know people will give you analysis they give you narratives based on tó bá ti gbọ́ nǹkan ẹyọ kún wọn á bá yín fi mẹ́wàá sí i someone wrote anako anako báwo àwọn àna àna kínní nìyẹn. Emmanuela is here to stay kò sí nǹkan kan believe me kò sí jà kò sí jà tí bá ní kò sí jà ẹgbẹ́ ẹ lọ fọkàn balẹ̀ Emmanuela is with Alhaji number one nígbà tí àwọn èèyàn tó ń sọ ohun tó fi sọ tó gbé mi jáde wọ́n kọ́kọ́ mú Alhaji wọ́n castigate ẹ̀ wọ́n ní ó tún ti gbé ìwà èdè ọlọ́run má sọ wá lórúkọ burúkú. Remember when Alaji was to marry Emanuela, people came out and even his best friend, Bolaji mi Basia mi Basia mi, oh, came out and said no. <laughs> it's because because of my daddy's case now I'm not advertising my ọmọ tó lé ní màá ní advertise go ah mo ń tàgò and said why will Alaji leave the other wife to marry another wife wípé bí ọlọ́run ṣe kẹ́ aláàjì tó ó lè fẹ́ Emmanuela kí títí náà dẹ̀ wà níbẹ̀ màṣá wípé kí ló ń tó fi ìyàwó kan sílẹ̀ fún ìyàwó kan tó di ìjà gidi ẹ̀ Ferragamo lélẹ̀ tẹ́ bá fẹ́ ẹ pè mí and like someone I you know that we have been seeing what he does when it comes to women we have never seen him with two women at a time You understand? So as at that time, I think he just took his own and said, mm, "Nti mo fefe ni mo fefe," and so nígbà yẹn Alhaji ó gbé ẹ bá rántí tá fi gbé ilé jáde nígbà tí wàhálà yẹn pọ̀ tí gbogbo èèyàn tí rúmọ̀ ń lọ left, right, and center. And I said something, if you can remember, mo ní Ọlọ́run má jẹ́ ká rí àdánwò kò sí ọkùnrin náà